بن عمر رضي الله عنهما قال غزوت مع رسول الله صلى الله عليه وسلم قبل نجد فوازينا العدو فصاففناهم فقام رسول الله صلى الله عليه وسلم فصلى بنا فقامت طائفة معه وأقبلت طائفة على العدو وركع بمن معه فسجد سجدتين ثم انصرفوا مكان الطائفة التي لم تصلي فجاءوا فركع بهم ركعة فسجد سجدتين ثم سلم فقام فقام واحد منهم انجرار بيرو بيرو بايرو فقام كل واحد منهم وركع لنفسه ركعة وسجد سجدتين متفق عليه واللفظ للبخاري وعن جابر رضي الله عنه قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف والعدو بيننا وبين القبلة فكبر النبي صلى الله عليه وآله وسلم وكبرنا جميعا ثم ركع وركعنا جميعا ثم رفع رأسه من الركوع ورفعنا جميعا ثم انحدر بالسجود والصف الذي يليه وأقام الصف المؤخر في نحو العدو فلما قضى السجود قام الصف الذي يليه تذكر الحديث وفي رواية ثم سجد وسجد معه الصف الأول فلما قاموا سجد الصف الثاني وذكر مثله وفي أواخره ثم سلم النبي صلى الله عليه وآله وسلم وسلمنا جميعا ولأبي داود عن أبي عياش الزرقي وزاد إنها كانت بعسفان وللنسائي من وجه آخر عن جابر رضي الله عنه النبي صلى الله عليه وآله وسلم صلى بطائفة من أصحابه ركعتين ثم سلم ثم صلى بآخرين ركعتين ثم سلم ومثله لأبي داود عن أبي بكرة وغير ذلك الحمد لله جماعه حديث على فقطة قالوني هي حديث عبد الله بن عمر رضي الله عنهما níbi tó ti ń sọ fún wa kẹ́bùn ti ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lójú ogun kan lójú ogun kan qibala najdin lágbọn ìhà ilẹ̀ najd lágbọn ìhà ilẹ̀ Najd ẹ bá ti mọ̀ yìí pé ilẹ̀ lárúbáwá pín sí ọ̀nà méjì àbáwọn ará lárúbáwá pín sí ọ̀nà méjì àwọn lárúbáwá kan wọ́n kọ́ ní al-Arabu al àwọn lárúbáwá tó jẹ́ ògidì lárúbáwá àwọn ilé yẹn àwọn ń gbé biladul Yemen wọ́n ń gbé. biladul yemen àwọn ni wọ́n ń pè ní banu qahtan àbí tí wọ́n ń dà wọ́n ládàpè pé yoon àwọn eléyìí àwọn ni wọ́n ń pè ní alàárọ̀bù alàárìbà àwọn oríṣi kejì nínú àwọn lárúbáwá wọ́n ń pè wọ́n ní alàárọ̀bù mùsítàárìbà. lárúbáwá tó di lárúbáwá wọn èsè lárúbáwá tẹ́lẹ̀ wọn di lárúbáwá ni àwọn àwọn lárúbáwá tó sì fún wa ní Hijaz wọn wà ní Hijaz tó ilẹ̀ lárúbáwá Hijaz yẹn àwọn wá pààlà pẹ̀lú àwọn kan tó ń pè ní àwọn ará Najd àwọn ará Najd yẹn àwọn ilẹ̀ tí wọ́n jẹ́ ilẹ̀ àwọn banu tẹ̀míìn banu tẹ̀míìn banu hanifa ilẹ̀ tí wọ́n ni wọ́n ń pè ní najd ogun táwọn jà yẹn ọjà agbọn alẹ najd wọ́n sì pè ní nájúdù nítorí pé ilẹ̀ tí wọ́n ga ilẹ̀ wọn ọ̀ga kìí tilẹ̀ pẹrẹsẹ ìdí tí wọ́n fi pè ní biladu anájúdì nìyẹn. fawazayna alàádù a sì dojú kọ̀tà lójú ogun yìí nǹkan ńlá àmì ìgbéga ńlá ní kéèyàn jẹ́ pé èèyàn kópa lẹ́yìn anabi sallallahu alaihi nínú jihad. ìrẹ́ ti jẹ́ pé àwọn sàhábà sábàǹkà nípa ìtàn ìgbésí ayé wọn ẹ̀rí tí wọ́n sọ pé ṣẹ́hídà bẹ́dọ́rọ́ wàlmẹ̀ṣẹ́hídà kúláhà ó kópa nínú ogun bẹ́dọ̀rọ̀ àti gbogbo ogun yòókù subhanallah wọ́n lè sọ pé ṣẹ́hídà alagazawaati kúláhà ìlà bẹ́dọ̀rọ̀ gbogbo ogun ló kópa nínú àyàfi. Badr nǹkan ńlá ni àwọn kìí ṣe munafiqun tí jihad òde tí wọ́n sá sẹ́yìn àwọn kìí ṣòkùrọ́ tó ti máa lérí léka kí jihad òde tó dé ṣùgbọ́n tó bá dé tán kálukú túlẹ̀ ó wá ní adójúkọ̀tá bẹ́ẹ̀ ni nítorí pé tó máa lọ sójú ogun wọn kìí kọ ìpàkọ́ sọ́tà. So torí pé ọlọ́ọ̀ni fẹlẹ́ tó wọ́n lú humul adaba ẹ gbọ́dọ̀ kọ̀yìn sọ́tà lójú ogun ẹnìkan àgbà kọ̀yìn sọ́tà báwo ìtumọ̀ kọ̀yìn sọ́tà ni pé ẹ gbọ́dọ̀ túlẹ̀ torí pé ẹni tí wọ́n bá túlẹ̀ sójú ní ọkọ̀ sẹ́ni tó fẹ́ sá fún abẹ́yìn aha ẹ gbọ́dọ̀ túlẹ̀. àwọn máa ń dojú kọ ta ni nítorí pé àwọn mùsùlùmí tẹ yẹn wọn kì í sojo ìmá káborí kásẹ̀mí lẹ́ni tí ó lè gbórí sókè àbí kí wọ́n pa wá kápàdé ọlọ́run ṣòhádà so àwọn wa dojú kọ ta sọsọ sọsọ náà hàn. ìyẹn ni pé àwa àwa jẹni tó tò yí wọn ká ajẹni tó tò yí ọ̀tá ká nínú àwọn ìgbà wa mi àtàlàyé mi pé sọláàtù làásùr ni sọláàtù táwọn fẹ́ ṣe anabi alayhi wá ṣe anabi alayhi wa ṣe ìmáàmù fún wa. wọ́sẹ̀jẹ̀dẹ̀ sẹ̀jẹ̀dẹ̀tẹ́yìn ni ó pín wa sọ́nà méjì ó sì rákà méjì fáwọn kan ó sì rákà kan fáwọn kan ó sì rákà kan fáwọn kejì ó pín wa sọ́nà méjì ó sì rákà kan fáwọn kan ó sì kan fáwọn míì oníkálukú àwọn náà wá dá rákà kọ̀ọ̀kan sí i a ti sọ ipe ìdí tó fi ṣe ní rákà méjì méjì máa yẹn. onípinnu kọjá pé sọláàtù sọlá ẹni rákà méjì ni tó bá ti jẹ zuhur àbí asùr gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé ń pa àdéhùn yìí a pé nítorí pé orí ìrìn àjò ni wọ́n wà lásìkò bẹ̀rù ọlọ́run ti gbà kẹ́sì kọ́sùrù lórí ìrìn àjò tó tó ṣẹlẹ̀ ni àdéhùn yìí kò nípa pé ká pín àwọn ọmọ ogun sí mélòó ká pín wọn sí méjì káwọn kan tó lẹ́yìn imáàmù wọ́n ṣe rákà kan kọ́ wá dìde kọ́ parí sọ láti wọn fúnra wọn káwọn kejì náà tún padà wá tó wọ́n bá imáàmù ṣe rákà kejì kí wọ́n san rákà kọ̀ọ̀kan wọn tó kù. eléyìí ọ̀dà gẹ́gẹ́ bí àdìsí alákọ̀ọ́kọ́ nínú tó ti síwájú nínú sọ̀rọ̀ àtúnkọ́ọ̀kù yìí báyìí eléyìí tó wá látọ̀dọ̀ Salih ọmọ Khawwat tó náà gbọ́ látọ̀dọ̀ bàbá rẹ̀ radiyallahu anhuma. lẹ́yìn rẹ̀ ni wọ́n mú àdìsí Jabir ibn Abdullah wá àdìsí Jabir ibn Abdullah radiyallahu anhu. قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف. من أن بيقول النبي صلى الله عليه وسلم نبي صلاة الخوف كان wàlàdúwò bẹ̀yìnínà wọ́bẹ̀yìnà kébìlà nígbà tí ọ̀tá ń bẹ láàrin wa àti kébìlà ọ̀tá ń bẹ níwájú wa ní àdójúkọ alùkébìlà. láti sọ wípé gbogbo ìtọ́ ń sọ yìí báyìí ó ní í ṣe pẹ̀lú kókó gun ọ wáyé bó ti sì máa ń wáyé láyé jọ. ìwọ̀n láyé pé tẹkinọ́lọ́jì ni wọ́n ń lò wọ́n á máa da àwọn nǹkan àjọ olóró ránṣẹ́ síra wọn so inú àtọ̀ ó dùn wípé ẹ̀yin ti sọ̀láàt wọn pa yín ibi dẹ́mi ń bẹ́ẹ̀rẹ̀ láì jẹ́ pé ẹ̀yin ẹ lè rútu ẹ̀ tó ń torí ẹ̀ láàzọ pé fẹ́ẹ́ ìnkẹ́fọ́m kàrìjálẹ́m ọ̀rùkùnmán ogun ayé ìsìn so at any time ọ̀tá lè rọ́lù ọ lójijì torí ẹ̀ ẹ má retí ẹ̀mí yín so àwọn tí wọ́n ń rìn lọ àwọn sọ́jà tí ń rìn lọ kọ́ ọmọ bá sọ láti wọn lọ báyìí so àwọn tó sì wà nù táǹkà wọn mọ bá sọ láti wọn lọ́nà ẹ̀ àwọn tó wà nù bàálù kọ́ ọmọ bá lọ àwọn tó wà nù ọkọ̀ ojú omi ogun kọ́ ọmọ bá lọ nídìí pa àtòjọ́mọ̀ kan nígbà tá a mọ̀ yí pé ọ̀sùn àní tọ́ta ń retí náà ní ká wà nù kankan tí ò ní jẹ́ ká rí tó mú gbọ́ tó fi wá da tó fi ṣekú pa gbogbo wa lù wá. فكبر النبي صلى الله عليه وسلم وكبرنا جميعا جابر ني أسكو صلاة التو أنا بأت الله أكبر gbogbo àwọn ọmọ ogun àwọn náà ṣe Allahu Akbar ó ti yàtọ̀ àbí ó ti yàtọ̀ ó ti yàtọ̀ nítorí pé àwọn àdìsí méjì tó síwájú yẹn àwọn ń sọ nípa pé wọ́n pín ọmọ ogun sí méjì wọ́n tẹ́lẹ̀ yìí wọ́n pín wọn sí méjì súrà míì tó nù nípa bá a ti lè ṣe sọ̀látù khawf. èwo ló léwu jù ẹlẹ́ẹ̀kejì ló because alákọ̀ọ́kọ́ yẹn àkókò tẹ́yìn bá sọ̀látù lọ lórí kẹfẹ́rí kan bá wú sẹ́kùn fẹ́ àtàkì yín sẹ̀wọ̀n fáwọn tí wọ́n dojúkọ ti wà ńlẹ̀ wọ́n ti ní ìsìn gbogbo wa náà láti Allahu akbar thumma raka'a. وركعنا جميعا النبي صلى الله عليه وسلم parí dúró orúkú gbogbo wa dá wà nínú nígbà tí gbogbo wa dúró lẹ́yìn tá a rà wọn kan tá a fi sípò pé ẹ máa wò wọn ká wo tí ṣe o láàrin gbàtà máa ṣe sọ láti ẹgbẹ́ ah, tọ gbogbo wa dúró ó léwu nígbà tí ò sáwọn nǹkan ti ń sọ wa gbogbo wa rúkú ńkọ́ ewu rẹ̀ pọ̀ ju gbogbo wa dúró lọ nítorí pé gbogbo wa dúró tẹ́ máa ń bá sọ láti lọ láti kò bẹ̀rù ẹ máa wo ibi tẹ́ forí kàn sá sòṣùpọ́n láti kò bẹ̀rù tẹ́ bá dé kíkiní kan lọ lọ́nà tó yẹ kí wọ́n fẹ́ mú fura dání kálukú tètè wọ́ kán kíkiní gbolóró pọ̀ ń bọ̀ ń bẹ̀. ọ̀dà pàtà wà rò fún kọ́ eléyìí léwu ju ìdúró lọ. ثم رفع رأسه من الركوع سير على النبي صلى الله عليه وسلم قول سكلات الركوع ورفعنا جميعا وقوات قول يوكي ثم انحدر بالسجود lẹ́yìn náà anabi sọlá sọlá lọ sílẹ̀ lẹ́ni tó forí kanlẹ̀ wọ́sọ̀sí lẹ́dí yẹlẹ̀. sáfù sọ́sẹ̀ lánàá bí sọlọ́lá àríwá àríwá sẹ́lẹ̀ àwọn náà forí kan náà pẹ̀lú ànábì sọlọ́lá àríwá sẹ́lẹ̀ ìyàtọ̀ ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ báyìí gbogbo ara tó ti dé dúró bẹ̀rẹ̀ pé Allahu akbar gbogbo alájọ rúkú ọ gbogbo alájọ gbórí sókè ṣùgbọ́n àwọn kan ló forí kalẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nígbà tó forí kalẹ̀ àwọn tó wà ní sáfùtọ tẹlẹ ànábì sallallahu alaihi wasallam nígbà sọlọtọ ayé láti lọ sọfẹlẹ ọwọ àwọn tó wà ní sáfù alákọọkọ àwọn náà forí kalẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. وأقام الصف المؤخر في نحر العدو ṣùgbọ́n àwọn sáfù tó wà lẹ́yìn àwọn òforíkalẹ̀ o àwọn òforíkalẹ̀ níbo wọn wà náà lédùrọ̀ wọn wà bíi jókòó náà ìmáyọ̀ ọ̀dà yín ló rọ́lá lédùrọ̀ wọn wà bíi jókòó ok ìyẹn ni pé nígbà tó ń sọ pé sami Allahu liman hamida rabbana rẹ̀kẹ̀rẹ̀ sáàtì jókòó ni àbí dúró náà làwọ̀ very good ìdúró làwọn wà títí táwọn àti fi lọ sí ìforíkalẹ̀ sáfútọ́ tẹ̀lé nìkan lòun náà lọ sí ìforíkalẹ̀ jẹ́yìí àwọn eléyìí wá dúró lóòkàn àwọn ọ̀tá kí ni tí wọn kí wọn dúró lókàn àyà wọn tí wọn lọ wọn lọ dúró lórí àyà wọn yẹn pé wọn dúró lẹni tí ń wu ọ̀tá báyìí ẹ bá tó ẹ̀mí ra lórí sọlá àti tọ. فلما قضى السجود lẹ́yìn gbàtà nàbì sọlọ lọ́wọ́ àṣẹlá forí kalẹ̀ lẹ́ẹ̀mejèèjì forí kalẹ̀ lákọ̀ọ́kọ́ sáfù tó tẹ̀lé àwọn náà forí kalẹ̀ ó jókòó àwọn náà jókòó ó tún forí kalẹ̀ lẹ́ẹ̀kejì àwọn náà tún forí kalẹ̀. فلما قضى السجود قام الصف الذي يليه lẹ́yìn wà dáná bí sallallahu alaihi wa sallam tó forí kalẹ̀ tán àwọn sáfùtọ tẹ̀lé anabi sallallahu alaihi wasallam tí wọn tẹ̀lé forí kanlẹ̀ yẹn àwọn adìde dúró àsìkò táwọn adìde dúró yẹn sáfùtọ tẹ̀lé tiwọn àwọn atikini àwọn forí kanlẹ̀ ní. àwọn forí kanlẹ̀ ní. so sáfù. sáfù tó dìde yẹn anabi sì wà ń jókòó àwọn pé sọlá tuntun wọn wọn á jókòó nígbà táwọn tó ti forí kalẹ̀ forí kalẹ̀ táwọn ibi fura mọ̀ tí wọ́n ti forí kalẹ̀ tán ọwọ́ àdìdì ó pé sọlá fún àwọn sáfù eléyẹn gbogbo wọn á wọn á jọ dúró de sísálámà anabi Muhammad sallallahu alaihi wasallam èwo ló kílẹ̀ àdúgbò méjèèjì àkọ́kọ́ ni eléyìí ńkọ́ ọ̀tà kókó ọ̀tà kókó ju ti alákọ̀ọ́kọ́ lọ. nínú riwaayà kan thumma sajada wa sajada ma'ahu as-safu al-awwal ó ti tako ó ti tako tó wá níwájú bí nísìnyí àsọ́fù tó tẹ̀lé yẹ àwọn náà forí kalẹ̀ pẹ̀lú rẹ̀. ṣùgbọ́n àwọn ẹni tó wà ń sọ́fún tẹ̀yìn àwọn òforíkan ló ṣe déédéé rẹ̀ falamma qamu nígbà tí àwọn tó wà ń dìde sajada as ẹ̀yìn rẹ̀ ní àwọn sọ́fún ẹlẹ́ẹ̀kejì làwọn aràn òforíkan lẹ̀ wọ́n tẹ́kẹ̀rẹ́ mísìlọ̀ ọwọ́ àtọ́rù rẹ̀ kí ni irú rẹ̀ tó sọ àwọn tó wà ń sọ́fún alákòókò wọn á jókòó wọn retí ìgbà tí anabi náà parí tiẹ̀ mọtí anabi fura fáwọn eléyìí tí ó fi forí kalẹ̀ náà ti forí kalẹ̀ anabi dìde ó parí sọ láti fún àwọn tó ọwọ́ aṣọ dídí pé gbàtí anabi sálámà náà làwọn ẹni tó pẹ̀lú rẹ̀ ti rákà ẹlẹ́ẹ̀kejì wọn àtàwọn ẹni tó ti kọ́kọ́ ṣáájú ti rákà ẹlẹ́ẹ̀kejì tiwọn ṣùgbọ́n àjọ sálámà lẹ́kọ̀ọ́ kí lẹ́rù kọ́ fa gbogbo eléyìí ohun tó fà á pé nínú gbogbo sọláàtì tó ń bá lọ yẹn wọn ò fẹ́ pé kọjọ pé àwọn wà ní ipò kan sẹ́nìkan nínú àwọn ẹni tí ń ṣe sọláàtì wọn ò ní dìde dúró kọmọ wọta nítorí pé màdá ní sọlá àti náà kọ́kọ́ lọ sí forí kalẹ̀ àwọn tó wà sáfù tẹ̀yìn dúró àsìkò táwọn tó wà sáfù wájú parí ìforí kalẹ̀ tán àwọn padà sí dúró yùn àwọn ẹni tí o ti forí kalẹ̀ wá lọ sí forí kalẹ̀ ní ìsìn á lóòzù pé àwọn kan wà ń dúró àsìkò táwọn ẹni tí wọ́n forí kalẹ̀ ìkejì parí ìforí kalẹ̀ tiwọn náà yóò ti ṣe déédé pé àwọn ẹni tó ń sira kẹlẹ kejì tí wọn ṣáájú ànábì sallallahu alaihi wasallam àwọn ti sùn ti rùfù kódà àwọn ti lọ sí ìsoríkẹlẹ lànàbì náà wá dìde láti mú rákà tiẹ̀ wá adẹ́pẹ́ ní gbogbo position tá a wà yẹn a lóògùn báwọn kan wà ní ìdúró tòǹtò fẹ́ fà yọ̀ ń bẹ̀rù wípé sọ̀lá tó tán àti sọ̀lá tó bẹ̀rù kámọ́bà wa jẹ́ pé a gbàgbéra kámọ́jẹ́ pé a gbàgbéra ṣe báwọn tó wà kódó ẹ̀dọ̀rọ̀kọ̀ nínú sọ̀lá tó kọ̀ ẹ̀ sọ̀rọ̀ àwọn nǹkan. sẹ́yìn ti ń sagbára ní nǹkan ogun ẹ gbọ́dọ̀ gbé jùlẹ̀ torí pé ẹ̀sìn sọ̀lá ìmọ̀ kálukọ́ wà pẹ̀lú ẹ̀ àdá àti ìdá rẹ̀ rẹ̀ ọ wà pẹ̀lú ẹ̀ ètò pé ńgbà tó ta bá wá rọ́ọ̀lù yín tán ìgbà náà lẹ́mọ̀ á ta sókè sódò pé mo mọ ma sí mo mọ gbádà sí rárá wà fọ́dọ́ àmọ́ ní tó bá yẹ pé ìnira bá ń bẹ fún yín bí òjò rọ̀ kò ní jẹ́ ká ẹ lè gbé nǹkan ìjà yín lọ́wọ́ ọlọ́run ní kò fẹ́fẹ́ lẹ̀. kò fẹ́fẹ́ lẹ̀. ṣùgbọ́n o wadda alladhina kafaru law tawkuluna an aslihatikum wa amti'atikum fayamiluna alaykum maylatan wahidah. ṣùgbọ́n tí ń wo àwọn kèfèrí ni pé kọjá yìí pé ẹ gbàgbé nǹkan ìjà yín àwọn dúkìá yín kọjá pé wọ́n rọ́ọ̀lù yín lójijì ìwọláyé ìjọ náà nù nítògbò àwọn ọ̀tá ni pé kẹ́ ẹ gbé ìbọn kalẹ̀ ètò ẹ̀sìn máa ń gbà àwọn ìbọn kìnnì kẹ́ ẹ gbé ìdá yín kalẹ̀ kẹ́ ẹ gbọ́fà yín kalẹ̀ kẹ́ ẹ gbé ọkọ̀ yín kalẹ̀ káwọn wa rọ́ọ̀lù yín lójijì torí gbogbo ẹni tó fẹ́ pààyàn kò wu ohun pé ká rò ń ká lọ́gbẹ́ àbẹ́ màbẹ́ tó gbogbo ẹni tó ń fẹ́ láti ṣe púpọ̀ láyé kò wu ohun kó rò ń kò bókò irú ẹ̀ ni wọ́n ti gbọ́dọ̀ gbọ́n jùlọ ẹni tó fẹ́ pa ọ́ òun ní fẹ́ kó rò ń bú báwa ni wọn náà ti sọ̀rọ̀ alẹ̀ irú ẹ̀ lọ́lọ́run sọ pé ọ̀kúndó ìdọ̀rọ̀kù ẹ̀sọ̀rọ̀ ayé ẹgbẹ́ nǹkan ìjà yín lọ́wọ́ ẹ̀sọ̀rọ̀ ayé ẹ̀mẹ́jẹ kọ́tọ̀ orí yín parọ́ ọ̀run ilé ìjẹba. sàdíìsì yìí ó tún ṣàlàyé fún wa nípa ọ̀nà míì tá a tún lè gbé solatul khawfu gbà ṣùgbọ́n tí wọ́n bá bí léèrè wípé àlàyé mẹ́sẹ̀ ṣe solatul khawfu tó wá nínú àdìsí méjì alákọ̀ọ́kọ́ pẹ̀lú àlàyé bá ti lè ṣe solatul khawfu tó wá nínú àdìsí kẹta yìí kí ni nǹkan tí àwọn àdìsí ń tọ́ka sí fún wa ṣé nínú àwòrán bá ti ṣe sọ alákọ̀ọ́kọ́ tá a pín ọmọ ogun sí méjì ìnìbẹ̀rù ti pọ̀ jù ní àbí èyí tí gbogbo wa lápapọ̀ tá a ti tò sẹ́yìn imam àwọn tó ṣe pé ńgbà tí a dàbí ìgbà tá a fẹ́ parí rákà alákọ̀ọ́kọ́ ìníkàlùkù tètè mú tiẹ̀ gbọ́ èwo nìbẹ̀rù pọ̀ ń bẹ jù náà alákọ̀ọ́kọ́ ni abẹ́lẹ̀ kejì abẹ́lẹ̀ kejì. fọdà tí alákọ̀ọ́kọ́ ni kí ló fà torí pé kí ni. tòmíì ni tòmíì ni tó máa ní kí ẹ ṣàlàyé nǹkan kì sọ̀rọ̀ tó wà náà lẹ́tùn tún sọ mọ́ torí tí wọ́n ń béèrè ní ìsìn tó wà lẹ́yìn eléyìí ni kí wọ́n sọ jáde ìtumọ̀ ọpọlọ tó lọ fún wa nù kí lọ gbọ́ yín. Mhm. àlàyé mi àlàyé mi. náà kẹ́sẹ̀ pé wulẹ̀ mi sọ ní ìsìn. Ewo ni bẹ̀rù pọ̀ ń bẹ jù. pé má ṣe pé èwo ló yẹ pé ẹ̀rù ọmọ àbàyàn lórí rẹ̀ jù kọ́ ni mò ń béèrè o èwo ni ìbẹ̀rù tọrọ mú gun yún pọ̀ jù náà yìí ṣe pé wo ni ọ̀nà tí wọ́n gbé gbà banilẹ́rù yìí èwo lẹ̀rù tí ń bẹ nínú okun tá a ti sọ láàtúnú rẹ̀ báwọn lọ́pọ̀ jù alákọ̀ọ́kọ́ ni kí ni tẹ́ ń sọ because tí o bá jẹ́ pé alákọ̀ọ́kọ́ ni alákọ̀ọ́kọ́ yẹn ẹ rí i pé wọ́n pín wọn sí méjì ẹ̀yin ẹ̀ gbọ́dọ̀ sùn ẹ̀ gbọ́dọ̀ tó gbé wọn ò kékeré dúró lásán kí ni ìtumọ̀ rẹ̀ ẹ máa sọ wà ẹ máa sọ wà tọ́ wọn náà bí ẹ̀sìn Islam ẹ̀ka ń bèrè ọ̀hún pé èèyàn lè lájà ń bí ọmọ wọn a ah, èèyàn lè lájà ń lé torípa ní bisalòlá àṣìlò wọn ní kò burú kẹ ẹ lájà nítorí nǹkan mẹ́ta bóyá ajá tẹ́ máa fi ṣọ́ oko yín àbájá tẹ̀sùn máa ṣọ́ nǹkan ọ̀sìn yín tàbí ajá tẹ̀sùn máa ṣọdẹ ẹ̀rí pé o lè lájà tí ọ̀ máa sọ ọ́ lẹ́nu. túmọ̀ pé ìwọ ni nǹkan ọ̀gbìn ìwọ ni nǹkan ọ̀sìn ìwọ kọ́ sì lọ dẹ̀ tá a kọjá sí fa kí ni ajá wa ń sọ nínú nǹkan ọ̀gbìn kí ni sọ kí ni sọ pé kí ni ti ìsọ ni ikú káyọ kọ́mẹ́lì kọ́ àwọn màálù àwọn àgùntàn dà wọ́n ní oko rẹ̀ wọ́n àbí òye wa ẹ̀hẹ́n tájá bá gbogbo màálù ó tú lẹ̀ ni gbogbo àwọn àbùtàn àwọn tú lẹ̀ ni pé a ah, kò àwọn ò lè jẹ síbi ìyẹn tó bá ti train rẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò mọ sọ àwọn nǹkan ọ̀sìn yín kò ní jẹ́ kí kòkó wa jẹ yín lẹ́rùn kódà kìnìún tẹ́tí pé gbogbo ajá kan tí máa ń lọ sí ẹ̀kọ́ gbogbo tí bá jáde lé gbójú tó bí ọ̀ apá kìnìún pé kìnìún èmi kẹ́ yóò mú kìnìún lẹ́rú pé kìnìún àmọ́ wọ gúgúgú tí máa ń tètè ń gbóhùn àbí òye kìnìún gan kò ní fẹ́ tètè rọ́dọ̀ àwọn ẹran gbà àbí kí ni ń ṣe léyìí náà gbàtẹ́ máa ń ti gbọ́ tí ń gbó tí ń gbó lábàá di ẹni tó ní àwọn ẹran oní tètè máa bọ̀ wá pé nǹkan tẹ̀lé tọ́ba àgbà tí ń gbó ìtọ̀tọ̀ ìjọba bá nà lẹ́yìn tó lọ́wọ́ àti lọ́wọ́ sọ pé ẹ bá gbọ́ sájà ń gbó ẹ فإنه رأى شيطان orúkọ ṣètọ́n lórí òpè yẹ ẹ wọ́n wá fi wọ́n fàájà òkú sọ òkú rẹ̀ wọ́n fàájà òkú sọ nǹkan ọ̀sìn rẹ̀ wọ́n á ń gbó wọ́n á ní sẹ́yìn náà hó rà á ṣètọ́n bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sí a'udhu billahi minash shaitani rajim ó sì mọ̀ sáré tó bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim wọ́n mọ̀ sáré tó bẹ́ẹ̀ nítorí pé wọ́n lódodo ó sì torí nǹkan kan tó lè bọ́ ní ìgbésí ayé. Àwọn olùmọ̀ wa sọ pé tí wọ́n máa ń fàjà sọ òfò ó sì tọ́ka fàjà sọ nǹkan ọ̀sìn ajẹ́ tó kún fi sọ́yàn náà kọ́ mẹ́mbàmí àwòrán. Ìwọ́n tí wọ́n ti fi sọ sọ́lé tájà wá ń gbólóhùn. onímọ̀ tí àwọn olùdílé ọ̀nà ṣùgbọ́n ọ̀dún lásán fún ọ̀nà ọmọdé ti wà àtàláàt mo rò pé yé wa òrùkè náà àmọ́ àná ó àná ó dànù. tó níta ń bì ní pé wọ́n ní kí wọ́n fi ajá nítorí pé omi ọmọ èèyàn nítorí ń àbùkátà káyé pé kí lò nítorí kẹ́mi ọmọ èèyàn wọn èèyàn tó wọ́n ń sọ pé tó bá fi èèyàn ẹgbẹ́ rẹ̀ náà sọ só burú ni sọ burú ìtumọ̀ kíkà pé ọmọ ogun sí méjì sọ wa àwa náà sì ń bọ̀ wá sọ náà yẹn ló ti àmọ́ tó mú wa létí ọ̀rọ̀ ọ̀pọ̀ lápapọ̀ àtúndọ̀rù kù lápapọ̀ àjẹmí lẹ́yìn òkú kò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ sí alákọ̀ọ́kọ́ yìí. wọ́n wá nínú ẹgbàá ọ̀rọ̀ lọ́dọ̀ Abi Dawud láti ọ̀dọ̀ bàbá Ayyash Az-Zuraqi àlékún wípé innaha kanat fi Ussan wípé ìṣẹ̀lẹ̀ yìí ńṣe lọ wáyé ní Usfan ibi tí anabi sallallahu alaihi wasallam ti ṣe sọ láti báyẹn kò jìnnà púpọ̀ sí Mẹ́kà Usfan kò jìnnà púpọ̀ sí Mẹ́kà tẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ àbí Jidda sí Mẹ́kà bíi Jidda sí Mẹ́kà ó sì mẹ́mbẹ́ ti sin wọn yóò kọ́ rẹ̀ padà Al-Imam An-Nasa'i àwọn gba ìgbà wá wá. lọ́nà míì látọ̀dọ̀ jábìrì ibn abdullah ẹ̀ rí pé bàtàbà sí rìwáyà ìkún rìwáyà yìí tí òye wa ń bì yóò yé wa ń bì ìmọ̀lá yìí tó ti ṣẹlẹ̀ rìwáyà tàbù dàwúdà ló mu wa. ẹ̀hẹ́n tó bá sọ pé gbogbo àdìsí wa sọ yíyẹn ti tú ọ ọ gbogbo àwọn àbùdá owó nìkan kan sọ wọn pé ìmọ̀ tó yóò kéré. torí pé àwọn àlékún àlàyé ti ń bẹ nínú àwọn tíra mi kò sí nínú kí ló dé tí ọ̀ àlàyé ibi tó ti ṣẹlẹ̀ yìí gbà wá kò mú kọ̀ǹdíṣàn tí Bukhari fi lélẹ̀ kò mú kọ̀ǹdíṣàn tí Muslim fi lélẹ̀ kó lè torí rẹ̀ gbàdé ó sì mú kọ̀ǹdíṣàn tàbí Dawuda tí ò le tó ti Bukhari àti Muslim tó sì jẹ́ pé lọ́dọ̀ àwa mùsùlùmí jẹ́nẹ́rálì òun náà ogunrege tontori ẹ ọ gbọ́dọ̀ wá pé ẹ nígbà tó bá ti wá ní Bukhari àti Muslim àníjì à ó ṣe ra rẹ̀ ẹsẹ̀ rà àmọ́ tó bá kọ́ sí pọ̀ wọ́n lè sọ yìí pé torí pé ọ̀fẹ́ ṣe wàhálà fa ṣe wọ́n lè sọ pé káàdì tó bá ti wá nù Bukhari àti Muslim tí àwọn kọ́ńtẹ́ǹtì rẹ ti jẹ tí ó bá tí mo fẹ́ lò mú ọwọ́ ọbẹ̀ nìkan ní tòmá di sìn wá ní lọ́wọ́ síra mi mọ́ torí pé tó bá ti wá nù Bukhari àti Muslim kò sí wàhálà kọ́fẹ́sẹ̀ nílẹ̀ kọ́fẹ́sẹ̀ nílẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni àwọn tó bá gbàbùdà ó ní wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó mú wa ó wàá tó máa wá kí gbogbo olùmọ̀ sọ nípa rẹ̀ látàyè john dáyé sùn tí gbogbo wọn bá sọ pé yẹ ọ fẹsẹ̀ nílẹ̀ adúpẹ́fọ́ lọ àwọn kan lọ́fẹsẹ̀ nílẹ̀ àwọn kan ní ọ̀fẹsẹ̀ nílẹ̀ ó tó àmọ́ wa kí ló dé tí wọ́n ti lọ́fẹsẹ̀ nílẹ̀ kí ló dé tí wọ́n ní ọ̀fẹsẹ̀ nílẹ̀ torí ẹ̀ kí wo lè bá dín wàhálà fún ẹ̀ ọ́ sọ́kítà dìbò bá ti wà nù Bukhari àti Muslim èyí tó bá wà mẹ́ẹ̀kú ọ. àmọ́ tó wá yóò wá wá ètò pọ́ sọ pé rawahu Tirmidhi wa asluhu fi Sahihayn tó Tirmidhi lọ́gbà wá bọ́ ìpìlẹ̀ àdìsí ń bọ́ lọ́wọ́ nínú sọ̀yìn rárá èyí tí wọ́n lò lání ìpìlẹ̀ kí ni tó bá yẹ pé ní ìpìlẹ̀ lọ́wọ́ àkílódé tó fún wa lọ síbi ọ̀dọ̀ Tirmidhi mo rò wa tẹ́lẹ̀ ìjẹ̀bù ṣùjọ́ torí ẹ̀ àlè mùdílẹ̀ kìtìrà àdìsí sọ gbogbo ẹ̀ ló pàápàá jùlọ Sunan Abi Dawud gbogbo nísìn kí là ń kọ́ nísìn kí wọ́n ń pe sọ́nù tá à ń kọ́ nísìn hmm? wọ́n ń pè ní fífúl hadith torúkọ àti ìdìrá tó tó ahadith al-ahkam wọn àti ìtò ní ṣe pẹ̀lú sunan àtúntò tí wọ́n á rí tíra Abu Dawud wọn gbogbo Sunan Abi Dawud A to Z òun gangan ní bàbá. òun ló díìlì pẹ̀lú gbogbo àwọn àdéhùn tó ń sọ nípa òfin dúró àwọn sọ kò sí sọ̀kè ìkan nínú àwọn ha látàrí john tó ṣe é pé wọn yìí lórí sunan àyèdáwò gbogbo tó wà ní tóra tuntun tẹ bá ń wádìí ike bó wọn ti mú gángángángá nínú sunan àyèdáwò ni wọn ti nà. alimami àwọn náà tún gbẹgbẹ abdullahi gbọnami. ikú anabi sallallahu alaihi wasallam salla bi ta'ifatin min ashabihi rak'atayn rákà méjì ló ṣe pápá kan nínú àwọn sàbí rẹ̀ thumma sallam lẹ́yìn náà ló sàlámà ló ṣe taslim thumma salla bi akharayn rak'atayn thumma sallam lẹ́yìn náà ló tún á ti rákà méjì fáwọn míì ó tún á ti taslim kí ló á tẹ̀lé ń bì ní túmọ̀ sí pàrọ̀ sọlá àtìlá àkọ́kọ́ lórí ìrìn àjò ni wọ́n wà wọ́n tún bẹ lásìkò bẹ̀rù ọlọ́run ti gbà pé kí wọ́n ṣe kọ́sùrù sí sọlá ànábì ò ṣe ní rákà mẹ́rin o torí pé wàá ti ṣe rákà méjì ó ṣe tẹ̀sílẹ̀ kéṣe kó ṣe rákà méjì ó jókòó ibi káwọn yòókù káwọn náà ṣe méjì tí wọ́n tó kù táwọn tí wọ́n tó wá ṣe méjì tó kù lẹ́yìn rẹ̀ kéṣe bẹ́ẹ̀ ló ṣe o.

lẹ́ẹ̀mejì pẹ̀lú àníyàn kọ́ra yẹn náà láti ẹ̀sìn tí ẹ̀ bá máa ma ti rí ọ lójú kẹfẹ́ rí ọ ẹni tọ́lọ̀ ń kọ́ láti ó máa máa bàjẹ́ wọ́n sọ pé ara rẹ ó gbóná ju kó o ṣe méjì péré lọ tó eléyìí jẹba kejì yẹn násìlà lọ jẹ fanabi Muhammad sọ̀kẹ́ ló jẹ́ fáwọn kan wọn lọ ó tún ṣe méjì kan wọn lọ tí ò ti tó kó ti méjì fáwọn kan kó nu ti sálámà sẹni tí ọba bá kó nu ṣe tiẹ̀ kọ́ lọ à anábì màní ìlúmọ àlùsọlẹ yóò wù kálukú pé kó náà yóò wù kálukú pé kó nu tó ni wa a rí i pé kéèyàn ó nípa kó so ìmáàmù fáwọn èèyàn lẹ́ẹ̀mejì nínú sọláàtì kan ó ní asù tó tilẹ̀ jẹ́ pápá kan náà àwọn olùmọ̀ sọ pé wọ́n ti parẹ́ wọ́n sì sọ pé al-aslu adamu nasa ìpìlẹ̀ ni pé wọ́n parẹ́ tó bá ní wọ́n parẹ́ yóò mọ èyí parẹ́ wá pẹ̀lú ìtumọ̀ sí pé láyé jọ̀ọ́ ìgbà táwọn olùmọ̀ nípa sọ̀rí àá. wọ́n ti fàǹfà láàrin ara wọn nípa pé sísọ láti ìdúmọ̀ àdìsí méjì mú kan. nínú conclusion pàtàkì nínú àwọn kòkòrò àwòtẹ́lẹ̀ ni pé táwọn yẹn bá pọ̀ pọ̀ pọ̀ nílùú débi pé wọ́n máa ń lọ kọ̀ǹdọ́kì gbogbo agbègbè gbogbo lè gbà wọ́n. òbúrú ká ti kan ìsẹ́sìn wọn gbèsè láti ìjọmọ àwọn bùkátà kótóbà wọn tún tún kùsọ kótóbà fáwọn àti náà tó ìmáàmù kan náà ni adékúta alákọ̀ọ́kọ́ ni ọ̀ràn yẹn ẹlẹ́kejì fún un náà tẹ̀. àti ríru rẹ̀ náà láyé ibn wọ́n máa ń sọ láti mọ̀ iṣẹ́ àlẹ́ yóò sì padà sílé tó lọ sí ìmáàmù fáwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ àti ìṣe àyè kan náà. akẹ́kọ̀ọ́ alákòókò lọ́rùn yẹn ẹlẹ́kẹ̀dì ńkọ́ láti ti ráàdì tó lọ́dọ̀ àti ìṣòlá àti ìṣòlá pé àsìkò ń bọ̀ táwọn tí ọ̀dọ̀ olórí yẹn ọmọ lọ́pọ̀ láti lára. bírò ẹ bá tẹ́lẹ̀ sí ọ ọ̀nàmì báàbù dàrdáwì àbápákan náà àwọn sàhábà. bírò bá tẹ́lẹ̀ kí ni ká ṣe ẹ̀yẹn ti sọ láti lákòókò rẹ̀ nílé yín táwọn atiláwo bá láwọn ó ṣe tàwọn lásìkò tí ń ṣe kí wọ́n tún máa lọ́la àwọn náà bá wọn ṣe lálákòókò jọra yẹn àti ẹlẹ́kejì ọmọ jẹ́ náà tó là fọ. àdéhùn kan wà tó tó ń sọ pé náà tó là láyé àwọn mùsùlùmí ti àmọ́ wọ́n ti nípa sọ̀láṣì làyè dùn yóò wá ti sọ̀láṣì làyè dùn sáwọn ọ̀nà ní kúfà wọ́n ti máa ti sọ̀láṣì làyè dùn sáwọn yóò tún wá ní àwọn èèyàn tí ibi táwọn ti ń bọ̀ dínà ibi táwọn ti ń sẹ̀rí dùn yẹn káwọn tún péjọ táyì kan tó ń pè ní alìjẹ́ẹ́lìyẹ́ àlíyé ó tún wá lọ bá wọn ó tún ṣe ìmọ̀ọ́mù fáwọn náà kò túmọ̀ sí pé à aláwo wọ́n máa ní o ẹ kọ̀ọ̀kẹ́ pẹ́lú mi inú oṣù sáyé ẹ onìkanìkan lọ́mọ tí ó ní. ọ̀pọ̀ yé lẹ́yìn ọmọ sọ̀rọ̀ ìwọ́n ti tẹ̀lé ti pẹ́. ilé ìjẹba o. tọ́ anabi sallallahu alaihi wasallam ó ṣe rákà méjì sọ àwọn eléyìí sálámà ó ṣe rákà méjì sọ àwọn eléyìí ó sálámà. ṣeré ìtumọ̀ sí pé ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ tó bá ti wù yẹ ti rákà kan fáwọn kan wọ́n dìde kí wọ́n pèsè fáwọn lọ síbi tí àwọn tó dúró wà fáwọn tó dúró náà wá ti kejì pẹ̀lú ìmọ̀ lè jẹ́ ibi tá a dúró sí lónìí. àwọn àdìsí yẹn ti àpèjúwe fún wa wípé sọláàtù khawf ó ní àwọn ọ̀nà tá a lè gbà ṣe ọ̀nà mélòó la ti rí nìyí mẹ́ta ó túmọ̀ sí pé. bẹ́ẹ̀ máa ń kọ́ ìmọ̀ nípa ṣòríyà gbára àwọn àdéhùn anábì sallallahu alaihi wasallam ó súnmọ́ kí òye tí ó wà lórí rẹ̀ kọ́ fẹ̀ púpọ̀ ju kọjá yìí pé inú sọ́ra síkú nìkan náà tún máa kà lọ nígbà nígbà míì àwọn àlàyé tó sì rí nínú sọ́ra kódà ó lè bá di tètè tọ́ka àmọ́ tó bá gbé ọ̀sùnkùn lẹ́dàbí lọ́ba ń kà bí fíkì màlìkíyà kó o lè rí àlàyé nípa mọ́sẹ́sì sọ̀látò kọ́ọ̀ tó ju oríṣi alákọ̀ọ́kọ́ yẹn lọ kó o lè rí nùtúrà màlìkíyà kankan oríṣi alákọ̀ọ́kọ́ yẹn kan lórí pápá àwọn ọmọ ogun sí méjì á ṣe rákà kan fáwọn kan rákà kejì fáwọn kejì ṣètò lè rí nù àmàlù ètò wa nù àdìsí jábìrì nà Abdullahi á pẹ̀lú rẹ̀ á gbàdá wájú sèmi àwọn ọ̀nà sami lọ ọ̀gbọ̀n náà wọlé kọ̀ọ̀kan sáfù alákọ̀ọ́kọ́ ni wọ́n bá forí kalẹ̀ sáfù kejì kẹta àwọn òní forí kalẹ̀ lórí ìgbà tí àwọn ẹni tó tẹ̀lé forí kalẹ̀ yẹn bá parí forí kalẹ̀ wọn tí wọ́n dìde tí wọ́n ń pé sọ láti wọn ìgbà náà làwọn tó lọ sí forí kalẹ̀ tó o lè rí lọ́dọ̀ màlìkí o lè rí bẹ́ẹ̀ pé anabi sallallahu alaihi wasallam ó kúkú ṣe gbogbo rákà méjèèjì fáwọn kan kó tó àti rákà méjì ní fáwọn tá a mọ tó fàtà àtìlérò náà nítorí fàtà àtìlérò ni pé nínú àwọn tíra sọkà àwọn tí máa ń ka àwọn àbá tọ́tọ̀dọ̀ ìmáàmù mázàbù kọ̀ọ̀kan wá wọ́n máa ń ta fún bí ìgbà tó ṣe pé wáhàyè ni látọ̀dọ̀ lọ nígbà tó bá ka tíra sí kù títí títí àbọ̀ wá mọ̀ títí títí eléyà yọ wọ́n máa ń ka ọ̀rọ̀ kọ́dà gbogbo tá a mọ̀ nínú òṣòlù sọ́kù wọ́n tún máa lò lórí ọ̀rọ̀ ìmáàmù wọ́n ní ìmáàmù bẹ atlọ̀ wọ́kọ́ yí adàkùn ìfọlọ́ mutlaq bẹ olùmọ̀kọ́ yá níbí wọ́kọ́ olówó hunaka àm wàhádà kọ́s ṣé kùránù à ṣé súnà so àwọn máa ń gbé ọ̀rọ̀ nùsùsùn àìmá wọ́n máa ń gbé sí. منزلة النصوص من الكتاب والسنة ntí ìmáàmù bá wa sọ ẹni gbogbo ẹni tí ń tẹ̀lé mọ́dàbù yẹn wà parí ìgbésí ayé tẹ̀lé lórí wọ́n mọ̀ wẹ́ẹ̀rì sùn ntí ọba sọ àbí tọ́ba ló ń takò wọ́n mọ̀ wẹ́ẹ̀rì tọ́ takò òbí sì kì í ṣe wà wọn. èèyàn díẹ̀ ní mọ́dàbù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwọn làwọn ẹni tí ọpọlọ tiwọn tọkọ tààsùn tọkọ kó ká máa jàjàngbìlà fún ìmáàmù yìí nìkan tó bá débi kan tán rí pé ìmáàmù àwọn tó so ṣe déédéé wọn kò ṣe déédéé àdéhùn báyìí takò ṣe irú wọn kú nínú ara àwọn ẹni tí wọ́n máa dẹ́yẹ sí irú wọn tí wọ́n máa ṣe sún wọn pé a sọ́sẹ́ ọmọ ju ìmáàmù lọ ni ẹbí ayé ìsìn náà bàbá kan ni kò mọ fa ń àbí òye wa ẹnìkan á rí tó diwọ́ ọmọ yìí tó bá ti ń fọ́nbù ti ń sọ bọ́ǹbù lẹ̀ ti ń diwọ́ ó ń diwọ́ ọ́n dé afọ wọn rí tẹ̀sán ń diwọ́ ọmọ nígbà tí bàbá ń sọ̀rọ̀ lẹ́sọ̀ ìsọkúsọ ti ń sọ ní ẹrú gbà wí pé ìparun ọmọ sọ̀kalẹ̀ wa bá a tó fẹ́ sọ fún ọmọ kí ó tó bàbá mi sẹ́wọ̀n pé táwọn aláìmọ̀kọ́ ọmọ sọ̀nù irú rẹ̀ náà ni ó ti tẹ̀lé ti pẹ́ ní ìsìn tí wọ́n bá ń dẹ́kun tẹ̀lé mọ́tàbà àbí Hanifa wọ́n wá dé wọ́n kọ́ nípa àdé ìtọ́kọ́ nípa súnà ọ̀wọ́n àwọn òkú àwọn ah, ẹ̀jẹ̀ bò sábà nípa sọ́njú òsè dédé kan ọ̀wọ́n akọ tí rọ̀ sọ́rẹ́ ẹnìkan ti lẹ́yìn lọ́wọ́ pé kí ló ń pè rẹ̀ sọ́fẹ́ pọ̀ mọ̀jú àlè ìmáàmù áwọ̀n lọ́nù ló ti jẹ́ malik náà ń tọ́ mọ̀jú ìmáàmù dárò lè hijira lọ́nù. ẹ ẹ lọ́wọ́ sọ pé jẹ́ ìmáàmù ahmed bó sọ fẹ́ sọ ẹ̀ẹ́ ìjọba ìṣẹ̀lẹ̀ ó ti ń wà ti pẹ́. so eléyìí ló fà ló fi jẹ́ pé tó o bá ka tíra mádàbù ẹyọ kan tó o bá sì láǹfààní àti ilé tíra mádàbù ogún lórí nǹkan ẹyọ kan tó máa ń wò síra àwọn olùkọ́ tí wọ́n kàn fi kúnra wọn ò ní pọ̀ kò ní pọ̀ tó eléyìí kàn lè ṣàlàyé ju tẹ́lẹ̀ ìlọ àmọ́ ibìkan náà wọ́n ti jọ ọmọ yìí kátó rẹ́ni tó ní kò sí déédéé à yóò jìnnà díẹ̀ o. tẹ́lẹ̀ ìjẹ́bù ṣèjọ kò túmọ̀ sí pé gbogbo tó rà mẹ́ta mi rọ́bìṣì o ṣọ̀bà tó túmọ̀ sí pé àwọn wọ́n ń tẹ̀lé rúùtù kan tó ń fẹ́ sílẹ̀ àmọ́ rí nínú àwọn tó mọ̀ ní gbogbo madhab ni wọ́n wà ara àwọn kan tó yẹ kí wọ́n dúró déédéé pẹ̀lú nínú àwọn olùmọ̀tò ẹgbẹ́ kò sí tọ́kàn pẹ̀lú bàásù wúrọ̀ kan. sọ̀bẹ́ náà ni ẹ̀rí lọ́dọ̀ àwọn Ṣafi'iyya Imam Nawawi rahimahullah nǹkan púpọ̀ ó lè takò níta àwọn Ṣafi'iyya ń sọ tó sì sọ kí bẹ́ẹ̀ náà ni Hajar náà náà takò wọn. sọ̀bẹ́ náà lọ́dọ̀ àwọn Ibn Ibn nínú àwọn hanabila ni wọ́n takò mọ́tàbù wọn bí sọ́mà tó kú kò sí déédéé tó bẹ́ẹ̀ náà láàrin lọ́dọ̀ Imam Abi Hanifa rahmatullahi alayhi bó tilẹ̀ jẹ́ kíkọ́ pọ̀ ń bẹ̀rẹ̀ kọ̀ pọ̀ ń bẹ̀rẹ̀ tó a sara àwọn kan náà bẹ́ẹ̀ pa àwọn náà àbí òye tó a ìjọba níbẹ̀rẹ̀ kò sí. náà ẹjọ́ ń sọ pé lórí yẹn kìí ṣe pé lè má mú mọ́tíláṣí eléyìí èso lórí ìmáàmù mọ́tíláṣí olórí tó ń sọ olólórí ìlú ẹbí òye wa olórí ìlú nìsín oníolídìí fún sọláàtú fún aisha ẹbí òye wa onílànà sọ ọmọ ẹgbẹ́ sẹ òun eh, imam mọ́sálásí tó lọ́sọ̀ láti la ọlọ́lá kórí ara ẹni lọ sí sọ láti rẹ bò mí ilé ìjẹ bó ti jẹ tẹwọn àmà tí wíkọ wà ń di pé tètè ẹ lákòókò tí wọn á padà bá wọn sí àti wíkọ wà ń bẹ ní pé lábẹ́ òsùn ọlọ òun ti sẹ o nípa pọ lọ́sọ̀ láti lára àmọ́ ìwọ àwọn wa bí ọgbẹ kí ló dé ti sọ láti ní mọ́sálásí ṣé wòye ṣe mùsùlùmí ni wọn ni àwọn ń lọ sọ láti la ni òkè wọn ń lọ sọ láti la lọ́wọ́ nípa ọmọ ti sọ láti nà mo ti ṣe ń lé ni ẹ́ẹ́ ọ̀ ń parọ́ àbí kò burúkú ọmọ wà lọ́la kò burúkú ọmọ wà ní sọlá kò burúkú ọmọ wà ní ìṣá wọn kàn pa ọ̀nà ìtumọ̀ àwọn olórí yín rẹ̀ bàbá ìmáàmù kábẹ́ gbé kíni ọjọ́ bó ti dé náà. àmọ́ tó bá gbé sọ̀látùl jumu'a títí di sìn àmọ́ kò sáàyè pé kò ṣe júmọ̀ àkótó wa mọ́sálásí sá ó ṣe sùúrù náà ni àmọ́ lópin ìgbà tí wọ́n bá ti máa ṣe júmọ̀ ní wákìtìlá àṣù tó máa ṣe júmọ̀ ní wákìtìlá àṣù wá ti fi sọ̀látù gbòòrò òní lọ bá wọn tí wọ́n ń tanra wọn jẹ náà ẹyọkọ̀ kan náà ni ẹyọkọ̀ kan náà ni náà wọ́n bá ti dá ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ rẹ̀ báwọn ẹlòmíì tó dé tí èèyàn tó máa dà ní ọ̀tọ̀ rẹ̀. tí wọn nìkan lọ dá sí wọn nìkan lọ dá tó ti parí ẹ àwọn kan tó wá dé kí ló ń wò tí wọn fi dé bọ. wọn ẹja ti kọ ọmọ lọ rẹ pàtàkì tó burúkú téèyàn bá dá sọ láti ṣe kó tún tún ṣe o nínú jàmáà àmẹ́lẹ̀ kejì ẹ̀ náà fìlà ní kò bá jẹ́ jẹ̀mọ̀ náà. oníbèrè ṣe bèrè bèrè ṣé ìyẹn ni torí pé èèyàn ń fàyà pé èèyàn pé èèyàn ní kékeré kẹ́ẹ̀dùn pé àwùjọ táwọn èèyàn wà. kí ni nǹkan tó ṣe tó fi pè ń kékeré. pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe. ṣé kẹsẹ̀ rí lòun tẹ́lẹ̀. rárá pé ríra alájà ló fi mú wa lápẹ̀rẹ̀. àtọ̀ ọ kò sí pé ń wò pé torí kò sí kẹsìrì kan tọ́ba ikú bá fẹ́ wà àwùjọ sẹ́nu rẹ̀ ọ̀ràn ládùúgbò ìkẹsìrì káwọn ọ̀lẹ́lá wọ́n làwọn eléégún ẹnu rẹ̀ ọ̀ràn ládùúgbò ìkẹsìrì tẹ̀síṣẹ́gun máa ń bọ̀ ní kókò bókò tán gbogbo ẹ̀rọ máa ń gbọ́ wọ̀nyí constitution yorùbá level náà ni ẹ̀sìn fi ń bàjẹ́ náà àbẹ́ ẹ̀gbọ́n tó wà ní oṣù náà tí kéferì bá kú tí wọ́n ti sínú sáré ìjọba kọjá àrùkọ ọmọ náà nù sọ́nà tó kọ sọ bẹ́ẹ̀ tí a lè sọ bẹ́ẹ̀ tí yorùbá level ẹ́ sọ́nà ní kò pé lọ́mọ náà níbẹ̀ nù sọ́nà táwọn èèyàn pàtì ó ti kú fa wọ́n tó lè pé ẹni tí ó ti kú ní kéṣù èdè tó sì jẹ́ kéṣù èdè ó jẹ́ ẹni tó jẹ́ àwọn kan náà nu wọn mo rò pé bọ́ẹ̀wò wọn lọ́tàn lónìí wọ́n sá ń pè láti wọ́n láwọn pè láti lọ ọ̀yàn àwọn ọmọdé yẹn wọn ò lè dákọ̀ ara wọn àmọ́ ọ̀rọ̀ wọn sá ti fi hàn pé àwọn fẹ́ sa àwọn ìbéèrè kan ni ẹ̀hán béèrè wọ́n ní wípé àwọn àyàkùrá ni ti hàn pé àwọn òjíṣẹ́ òdì kan ìmọ̀nàbí ló ti tán ẹ sáà wò ẹ sáà mọ àwọn ayé àwọn àgbẹ̀ kí lẹ́ gbọ́ yípa rẹ̀ sí ẹ dákun ẹgbẹ́ àfọ́ńtẹ̀ sí ìwọ ló túmọ̀ rẹ̀ ló túmọ̀ rẹ̀ báyìí ẹ̀dá wọ́n sá dàtẹ̀ yìí màá ṣe yorùbá là ń sọ rọ̀ṣúlù rọ̀ṣúlù rọ̀ṣúlù yìí màá ṣe òjíṣẹ́ kí ni jẹ́ ìránṣẹ́ nìkan lọ́rẹ̀ yìí ṣẹ́tẹ̀ fi tó ìránṣẹ́ rẹ̀. ẹ tabarẹ ní tẹsẹ jihad irú jihad wo ìbá àtàdáwò lẹ kó lọ pé ẹ ah, bí kéèyàn máa ṣe wá sí sọ yín di ké ni wò ẹ àwọn tó kà á nínú pé ayélujára ahada ilá rọ̀ tó wọlé àwọn ànábì tó lọ rẹ ń sẹnu pé tó bá wù ọ lọ́wọ́ lè fìyé tó bá wù mọ̀ wọn nínú mọ̀ kọ̀kọ̀ èyí tó bá wù kò sí ànábì wà lóyún ẹ àwọn tó kanú àdìsí Mu'adh ibi tó wọn ti sànù bá àwọn òṣìṣẹ́ pè padà náà wípé ànábì wa sọ pé ńgbà tó ọ̀ràn lọ sílùú kan alhamdulillahi alladhi wọ́n kọ́kọ́ wọ́n kà débẹ̀ ní owó bá já báyà náà wọ́n sì já àdìsí àwọn àkọ́kọ́ kọ́ lọ nítorí tó bá débẹ̀ kí wọ́n ti ṣèdájọ́ lálùkùrán tó o bá rí tó wọn náà kúrán ní súnà tó o bá rí ní súnà ńkọ́ ó ní ajtahidu ra'yi wala alu màá gbìyànjú màá lo òye mi ìní fẹ̀yìntì màá gbìyànjú wọn aláàánú sallallahu alaihi wasallam wọn afọwọ́ gba náà ìgbà alhamdulillahi alladhi waffaqa rasula rasulillah ila ma yuhibbu rasulullah. fóun dúpẹ́ tó fi ìránṣẹ́ ìránṣẹ́ ọlọ́run lọ sí ìdíntì ìránṣẹ́ ọlọ́run ìdáhùn eléyàn ni pé kéèyàn jẹ́ ìránṣẹ́ èèyàn kọ́là ń fà àníkọ́ jẹ́ ìránṣẹ́ ọlọ́run gbàdá ìpera ẹni ìránṣẹ́ ìránṣẹ́ balẹ̀ ìránṣẹ́ èèyàn ọbẹ̀ wa kí ló rẹ̀ ìránṣẹ́ lọ́ra wa kí ló rẹ̀ séyìn là ń fà ní àbí ìrántí ọlọ lè jẹ gbèsè torí àwọn bí àgbẹsẹ mùsùlùmí o tí wọn á jẹ mùsùlùmí o tí mùsùlùmí máa ń rọrùn sí ra wọn subhanahu wa ta'ala muhammed shalom la ilaha illa anta astaghfiruka.